الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على سيد النبيين وإمام المرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد أيها المسلمون أوصيكم بتقوى الله عز وجل فمن نالها فقد نال معالي الأمور وحقق مراد الله تبارك وتعالى في تشريع الصيام فقال عز وجل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أيها المسلم أيتها المسلمة أيها المسلم أيتها المسلمة دعنا نتأمل دعنا نتأمل هذا الحديث النبوي الشريف فإنه حديث عظيم ولا سيما في هذا الشهر المبارك قال جابر بن عبد الله رضي الله عنه صعد النبي صلى الله عليه وسلم المنبر يوما فقال آمين آمين آمين ثم سئل فقال أتاني جبريل أتاني جبريل عليه السلام فقال يا محمد من أدرك شهر رمضان فمات فلم يغفر له فأدخله النار فأبعده الله قل آمين فقلت آمين رواه الطبراني وابن حبان وإسناده صحيح أيها المسلم اعلم أن علاقة الصيام أن علاقة الصيام بالغفران علاقة قوية كما وردها هنا ومن الأحاديث المشهورة في ذلك أيضا قوله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه بل يا عبد الله إلا متعلقة بصوم رمضان من أسباب الغفران كصلاة قيام ليالي رمضان المنصوص عليها بقوله خيارهن مكفرات ما بينهن إذا اجتنب الكبائر رواه مسلم فاغتنموا يا عباد الله فاغتنموا يا tàbíyàmà òṣìṣẹ́kìlẹ̀ àjàmdáàtù àti àtàràmù fún sábà lóríire wà ní jíjà láti wà ẹni àmọ́dé tí ọlọ́mọ ọba gbé yìí anábọ̀ mọ̀ṣọ́mù sọ̀rọ̀ bá ẹ̀yẹ́ bí sọ̀rọ̀ bá ìdẹ́ka fún ẹgbẹ́ ẹgbẹ́ ọlọ́run torí pé ìbẹ̀rù ọlọ́run òun náà ní sábà lóríire wa nínú ẹ̀sìn tí ọlọ́mọ ọba kan láti wà mọ̀ṣọ́mù sọ̀rọ̀ bá wà ní ìwọ̀sọ̀rọ̀ nílẹ̀ ẹ̀rọ ọlọ́run ọjẹ́ sábà ní sáàrùn tó kéré ọjẹ́ sábà ní sáàrùn tó ní wọ́n kò lè yọ ọlọ́run ọba ẹ̀rọ ọmọ wípé gbígbàgbọ́ ní ìbẹ̀rù ọlọ́run ọba yìí ọba inú nǹkan tí ó lè kábàgbọ́ yìí tí wọ́n ń pè ní àwọ̀ ìgbà wà nínú ẹ̀ tí wọ́n ní ẹ̀bẹ̀rù ọlọ́run nínú nǹkan tá a ní máa pé èèyàn bẹ̀rù ọlọ́run tàbí bí máa fa ìbẹ̀rù ọlọ́run wá bẹ́ẹ̀ nínú ẹ̀ òun náà ní ọlọ́mọ bá ti fẹ́yà ẹni wọ́n lẹ́ni èyí jẹ́ nígbàgbọ́ ti bá ẹni mọ̀ sí ọ ẹ máa gbà ààwẹ̀ wípé jẹ́ àwọn ọlọ́mọ bá ọ̀nà ẹ̀mẹ̀yẹ ìgbọ̀nà káwọn tó ti lọ ara rẹ̀ lẹ́yìn ẹni kan yìí kì í tẹ̀yẹrẹ àkọ́kọ́ tí ó tí ẹ̀sìn yẹn ti jẹ́ ẹ̀sìn ànábì ọlọ́run kan tí kò bá ní àwọn ẹ̀rọ bàbá ti ń gbà ẹ̀lọ́ mọ̀ pé ìwà ọ̀pá kọ̀ tẹ̀lé àmì ẹ̀sìn ẹ̀yìn torí pé ọlọ́run bá sọ pé kábàá bàá

ibi tó bá wà ọwọ́ lè yẹra rẹ̀ òun tí mo wà níbi tó yẹ kí mo wà tó bá bára rẹ̀ nílẹ̀ wà ní pé mo jùlẹ̀ tó bá wá rí gọ́ọ̀pọ̀ ibi tó bára rẹ̀ lé àbẹ̀rẹ̀ tí ìdí kò sísà rẹ̀ kọ́ padà ibi tí ẹni kọ́ àdébì yìí tá a bá gbọ́ tó máa rẹ̀ yìí tán kálukọ́ máa mọ̀ wá rẹ̀ kálukú ti bójú wáyé pé gbogbo ti ta sí báwo ni mi ò sí ní wáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àdádọ́wà àdébísọ́lá tó wọ́n sẹ́lá ní ọjọ́ kan jáde ọmọ àdúgbò ọgbà wa fún wa ní àdájọ́ orí mẹ́mbà níjọ́ kan àdájọ́ orí mẹ́mbà mẹ́mbà ìwọ náà lè ní tẹ́ tí ó wò ní ojú ojú tí a pè ní mẹ́mbà náà alábẹ́kọ̀ọ́ bó ti kù náà bẹ́ẹ̀ ni fi ààrùn ààrùn ààrùn ní ẹ̀bá sàmì ọjà wa ló ń pé kìíní kan gbọ́dọ̀ láàájú ààrùn ẹni kí ni bá mi bẹ́ẹ̀ dàgbà ẹgbẹ́ kátó sàgbà fún ẹ kọ́kọ́ sàmì náà ẹ̀rọ wọn pé kí ọ̀dọ́ kọ̀wáyé yọ̀kẹ́ mẹ́kàlá lọ́gbà sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ ààrín ààrín ààrín ọ̀dà wọn lórí pé bẹ́ẹ̀ ká bá jẹ́rọ ẹ̀wò náà lọ́dọ̀ wa tá a bá tó ní ìgbà ábúlé rèé dágùn ewu làgbàtẹ́ tó ń tẹ̀sán sí o àbí àmì tó ló kọ́ ọlọ́run tẹwàá ń rí ìdí ẹ̀jẹ̀ àmì àmì àmì bẹ́ẹ̀ náà làwọn sàárì bẹ́ẹ̀ náà làwọn bí àdájọ́ wọlé sọ́dọ̀ lọ́wọ́ àdájọ́ wa sọ̀tún àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ṣùgbọ́n ìjọba wa nínú àmì òun náà ní ìkan nínú àmì mẹ́tẹ̀ẹ̀ta lọ́mọ ẹ̀rẹ́ mùsùlùmí òdodo àmì mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní àgbà tó ń wáyé kọ̀ káàkiri tó tó di àmì àlejò ìjọba àyẹ̀wò afẹ́tùmọ̀ àmì kan nínú àmì mẹ́tẹ̀ẹ̀ta yẹn fún àwọn àlùmọ̀ ó ní àtàrí jìbìrì àyẹ̀kẹ́ jìbìrì wá bá mi nígbà gbogbo ilé bá ìyẹn tí bá ń tẹ́lẹ̀ torí nígbà rẹ̀ lè rí lọ́wọ́ náà sọ̀rọ̀ ọ̀rọ̀ ìwọ̀sọ̀rọ̀ ọkàn kò mẹ́lẹ̀ kan náà rẹ̀ ya Muhammad rẹ̀ Muhammad listen to me bójú wò ní ọ̀rọ̀ ìmọ̀ tí mẹ́tẹ̀ẹ̀dì lọ́fẹ́ sọ àti àdúrà ní ìlú ìlú rẹ̀ ti fún àmọ́ sọ̀rọ̀ kí ní dẹ́bà náà ó ti tí màláìka bá dé pé yóò jàpọ̀jà bọ́ ó ti jà nílọ. ìyẹn ló yà lọ́wọ́ àti ànábi wa àyè ìjọra ọ̀sẹ̀rà bí màláìka yìí ti sàdúrà tán ànábi òjò tutù jáde lé ní àbúrẹ́ ní mọ̀ pé àdúrà tí màláìka ti ní ò sí ìdílé wọn lọ ní ó sì jẹ náà rẹ̀. ànábi wa ní àyè ìjọra ọ̀sẹ̀rà ìdílé ìlú pé pé yá wọ́n mọ̀ mọ̀ àdúrà ṣàkàrọ̀ ọ̀nà فلم يرضى له فأدخله النار فأبعده الله قلنا النبي أيها النبي صليبي جبريل صليبي أن كان يسيرات ويتنات رمضان àmọ́ ibi tọ́nà fún wa ni wọ́n fọ́ lọ. lọ́pọ̀lọpọ̀ ọgbà tí ìyọ̀bá bá ibi tọ́nà wọn bá fún yóò máa ń lè sí ìpè àmọ́ ni ẹ̀yìn ẹ̀rù àwọn oúnjẹ kan bẹ́ẹ̀ lẹ́wọ̀ aláfíríkà ń bí báyìí tí a bá rí plane àbí ship tí ó lòókó lọ sí tàní ó di lílọ ní àwọn nàìjíríà padà ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n rúbà yẹn nígbà tó jẹ́ sí pé kò ní túmọ̀ kódà àwọn kíkì ìjọba bá ń bọ̀ ọ̀pá ìgbàgbọ́ tí máa ń lò bá dé nìyí yọ ya tọ̀rọ̀tọ̀rọ̀ ọ̀sán wọn gbà ń bọ̀ ìtọ́ba dọ́jà ọ̀sán ọ̀pá ilẹ̀ tó ń gbà ń bọ̀ àgbàlùmọ̀ eléyìí ìyá ọjà ìyàwó yàtọ̀ pẹ́ẹ́sì àwọn nǹkan àwọn yìí nígbà náà lọ́ bá ń lẹ̀ ọjọ́ kọmọ ara rẹ̀ bẹ́ẹ̀ náà lórí nínú ẹ̀sìn bọ́ ọba rí mùsùlùmí tó bá múra tẹ́sì dáadáa lọ́pọ̀ ọmọ bá lẹ̀ sí i tọ́ba lẹ̀ rí mùsùlùmí tí ń fọwọ́ sí ọ̀dà mẹ́sìn ọmọ bá lẹ̀ sí i ó ti pàtàkì lé ní àti rẹ̀ ká bàbá lẹ̀ sí i rọmọdún táwa náà yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ yìí náà ní lọ kẹ́rẹ́kẹ́rẹ́ ẹlẹ́kẹ́rin àbí ọ̀nlọ nìyẹn ó sì ń bọ́ mẹ́lòmíì lọ́wọ́ lọ kò nǹkan lọ́yẹ́ kó sí gbogbo tó dé nínú oṣù náà anábì a na ọ̀sẹ̀lẹ̀ wọ́n ní jùlọ ìlú lọ́pẹ́ mọ̀ ní àdúrà fún jáfà ọmọ náà ẹnikẹ́ni tó bá yẹ kí etí kò fẹ́ pé ọwọ́ ní oṣù rọ́mà náà rọ́mà rọ́mà màláìkà Jibril ló sọ pé àdìfàlà òyìnbó ọ̀run náà tọ́nà bá fẹ́ fìyà jẹ́ ìyá náà yóò fi jẹ́ wọ́n sọ pé ìpè nìyẹn o ìpè kò síbi tọ́ọ̀bà ọ̀rọ̀ rẹ jẹ́ tọ́ọ̀bà ọ̀rọ̀ rẹ já àbíyàn náà ọkọjá lọ́rọ̀ ọlọ́wọ̀ oríṣọ̀ ẹ̀yìn jò lọ́rọ̀ àforíṣọ̀ fún ayé pé àforíṣọ̀ ọlọ́ ní pínkàlù kó kú tó wù ọ wà nílẹ̀ mú ni sọ́kọ̀ ọ̀bá ti borí jọ ní ọ̀rọ̀ ọ̀sán tó ń kó láyé wọ́n sọ fún wa pé àti ilé àforíjì ọlọ́run ọba rẹ̀ bá ń mọ́ àbójìnà pọ̀ fàdíkàlù wọn ni àbáyé ọlọ́ ọlọ́run ọba ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jìnà sí àforíjì lẹ́yìn ìgbà náà nínú kí oṣù rọ́bà lánàá oṣù àforíjì oṣù rọ́bà lánàá oṣù yẹn máa ń rí àforíjì ọlọ́run ọba

bọ́ọ̀ bá fọwọ́ bùbá ìjẹ́ òní lára ó ti yóò ó ti ń sọ́bẹ̀ mú bọ́ọ̀ àtọ́wá rẹ̀ tù ó lè fi tóbi dẹ́kun tí ó ti lọ́ọ̀ bùbẹ̀ ọwọ́ wa ń lọ wá ní òṣèlú sọ́bẹ̀ mú ẹ̀dá sí bẹ́ẹ̀ ẹni tó wà nínú sọ̀rọ̀ màmá tọ́kọ jáwé tí ó wà rí àforí ìtọ́nà ọ̀wà ọlọ́pàá ń tèrò kàwájá tó wà sórí ìyẹn lọ. Nàá ẹ̀rẹ́ àti pọ̀ sí àsìkò tí ń bẹ láàrin òun àti àforíjì àsìkò tó máa tó tó tó tó múyá lórí àsìkò tó dú dáadáa rẹ̀ torí bí sọ́nà ọba gán fi sọ̀rọ̀ ààrẹ nípa ní ayé àti àgbà nílà àìlẹ́kùn tàtà ọ̀nà kẹ́lì bá bẹ̀rù ọlọ́ ìbẹ̀rù ọlọ́ múra ara rẹ̀ ń máa ń bí àforíjì lọ́wọ́ àyà ọ̀rọ̀ àìlọ́wọ́ اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم كلا تلي ويغفر لكم ذنوبكم àtẹ́kọ̀ àkórí ní pẹ̀lú sọ́rọ̀ ramadan àtẹ́kọ̀ tó tó dàgbà yẹn ni pé wọ́n ló sọ́rọ̀ ramadan kọ̀ọ̀rọ̀ orí ìrọ̀lọ́ mẹ́rin sọ́rọ̀ ramadan kọ̀ọ̀rọ̀ orí ìrọ̀lọ́ àwọn tó jẹ́ ọlọ́pù tó kàwà tó kan nínú àwọn tó wí ní ẹ̀sìn ramadan yìí torí pé tí ń bọ̀ fún wa wípé àti tún wá wo àwọn àyè tí ní ń díwe pé àforíjì àtàwẹ̀ Ramadan wọ́n jọ rìn ní o ní ẹ̀yọ̀ wà lẹ́yìn tọ́lọ̀ bá wà ìwọ̀ tẹ́lẹ̀ wọ́n ní lágbà àwẹ̀ Ramadan tọ́gbà bí ẹni yọ gbà yóò lọ owó ní ìdìbẹ̀ ọ̀ yọ gbà lẹ́yìn ìdìbẹ̀ ọ̀ yọ gbà yà owó ní ìdìbẹ̀ ọ̀ kú ìrọ̀ lẹ́wọ́ máa làwọn ọ̀dà àwọn ọ̀dà bẹ́ẹ̀ ni wọ́n ṣàforíjì gbogbo ẹ̀ kí wọ́n ní nínú Ramadan oṣù yọ ẹ̀jẹ̀ yọ ẹ̀jẹ̀ wọ́n gbà ṣùgbọ́n kọ̀ ní ẹ̀jẹ̀ ó ń kú ẹ̀jẹ̀ dànù gbogbo ẹ̀ nìkan bá yọ nǹkan àyọ̀kú ẹ̀ àrílẹ̀ oṣù tí ń kú tí ń kú ẹ̀jẹ̀ dànù ó dà nínú Ramadan àkókò yìí àkókò yìí rèé fún wa kódà níbi tí àti pọ̀ mẹ́ láàrin àwọn ẹ̀rọ màmá àti àforíjì ibi tí àpapọ̀ ń bẹ láàrin ara wọn ti dábàá tó àwọn nǹkan tí kì í sá àwẹ̀ ga pété bí àwẹ̀ ló kó wá ọlọ́run ọba tẹ̀lé àti náà wọ́n ló gbé síbẹ̀ pé àpẹẹrẹ lọ́rọ̀ náà lápẹ̀jú kì í hàn lẹ́yìn àtàkùn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ló wà. أنا من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من غفر wọn sọ pé káfàrà ọ̀la ọ̀la gúfìrà wọ́n dágbára ní káfàrà ọ̀la ọ̀la gúfìrà yẹn gbé gúfìrà gbé ní ọlọ́pàá jẹ́ torí bẹ́ẹ̀ náà àmàlà ẹ̀ka náà máa ha ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ gbogbo nǹkan tí pàǹkà yọ̀ ní yọ̀ máa pàǹkà yọ̀ máa pàǹkà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ nínú àwọn ìṣẹ́bíjẹ́ kìí dáwẹ̀ ṣùgbọ́n ọlọ́run النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر غفر له ما تهجر منها. أقولين آه، يا يعني هي قلت لنا ليلة القدر أو أنية دوم الأيام في كل بيجا في الله أه أنية دوم الأيام إذا ما بين الأول كلام ما بين الأول ما بين الأول ما بين إحنا نجعل شيء كذا wọ́n yẹn ti bá wọ́n kọ yóò ti ní ìyá ọ̀rọ̀ ẹnu ẹ̀yà yọ sí a ẹjú ti lówó yóò lówó àná yọ ọ̀sọ́ bá ń wò sọ̀rọ̀ lọ èyí wọ̀ mọ́ wà nítorí ìka yìí wọ́n torí ó fi ọjọ́ owó máa ta wọ́n jẹ́ lọ nígbà yìí wọ́n sàkóso ní àwọn ẹ̀rẹ́ lọ́jà ọlọ́wọ́ sàkóso nìkan ẹ̀tọ́ wa ọmọ yìí pé níbi jọ́ fún rọ̀bà lọ́nà ní agbára pẹ̀tẹ̀rẹ́ pẹ̀tẹ̀rẹ́ lé kú ẹ̀sẹ̀ dànù kú ẹ̀sẹ̀ dànù lé ẹ̀lọ́wọ̀n mọ̀ ní ìjọ lọ́wọ́ tó fi agbára sára rọ́mọdọ́nù tó jẹ́ sí pé dísàǹsì pẹ̀lẹ́ rọ́mọdọ́nù kẹsí rọ́mọdọ́nù kejì oṣù mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ rọ́mọdọ́nù wọn máa pa ìpẹ̀lẹ̀ fún wa ànábì àti ìṣọ́ tó sọ fún wa yìí pé rọ́mọdọ́nù ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mo kà fi ọ́ọ̀tún máa bẹ̀ ìyàwó ànábì rọ́mọdọ́nù tó rọ́mọdọ́nù rọ́mọdọ́nù tó rọ́mọdọ́nù mo kà fi ọ́ọ̀tún náà wọ́n ti máa ń búdó sàwọn búdó sàwọn bí ti ń kílíà ọ̀nà ti máa ń kílíà ẹ̀ṣẹ̀ oṣù mọ́kànlá yóò kílíà ẹ̀fà mo kà ọ̀sẹ̀ wọn àti ọ̀sẹ̀ rẹ̀ lókè ìgbésí ní àbá tẹ̀lé àfẹ́bọ̀ Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ tó bá fún wọn ní adébíkọ̀ mẹ́bọ̀ wọn àwọn ìfapọ̀ mú tẹ̀lé àwọn ọ̀nà àbáyọ́pọ̀ fún wa àrẹ́bọ̀ ẹlọmọ tó lọmọ tó tó rọrọ ẹ máa ń kílẹ̀ ẹ̀ lọ sọ pé fóònù tó fẹ́ wọ́n ìbá kú wọ́n kò kílẹ̀ àwọn kílẹ̀ ẹ̀ kílẹ̀ ẹ̀ ọ̀sẹ̀ máa pọ̀ ẹ̀ àwọn ọlọ́mọ náà nù ní máa pọ̀ ẹ̀jẹ̀ máa pọ̀ ẹ̀jẹ̀ máa dáre ènìyàn nígbà tó wá pọ̀ ẹ̀jẹ̀ tó tẹ́ dáre ènìyàn ó tún máa ń pọ̀ ẹ̀jẹ̀ nínú ìgbà oṣù mọ́kànlá ọ̀sẹ̀ rọ̀mọ́tọ́ èyí táàlù táàlù lọ́sẹ̀ ìta wọlé tí wọ́n ní táwọn lẹ́sìn ọ̀rọ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀ ilé gbogbo àwọn ẹ̀rìn dáadáa láti oṣù kọkànlá láti wá láti oṣù kẹwàá islam láti ṣàwá títí dé ìparí ṣàbẹ́ẹ̀ lọ́rọ̀ pé rọ́nà lọ́nà ìdí ayé báyìí mo kà tó yọ máa wá lọ ẹ̀yìn ìlú ìlú ẹ̀jẹ̀ ká lọ àkókò ìyá táǹkì kìlíọ̀mù lẹ́yìn táǹkì àwọn àjọsọ inú oṣù yìí ẹ̀jẹ̀ kan tó yẹ ìtọ́nà ọba tó gbèsè ẹgbẹ́ àdìkalẹ̀ nítorí onírìnká lọ́rọ̀ àforíjì ọlọ́run ọba abẹ́rẹ́ ọmọ ọba láforíjì kò ṣe àforíjì ẹgbẹ́ ọ̀rọ̀ ọba tọ́ba ti àforíjì fún wa àmọ́ bí àwọn ẹni ọ̀rẹ́ ti tẹ́tí wa yìí kò sàánú wa tába ti láforíjì bàbá tó kù kẹta òwúwa nínú nǹka ayé tábìlì káàkiri ànílémá onírànlẹ́wà láti ọ̀rọ̀ ọba tó الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أيها المسلم إن الله ليس بعيد وإنما هو عبادة محضة ليس فيها عيدية فلا يقال عيد رمضان كما هو اشتهر على ألسنة الناس في هذا المجتمع فلنحذر يا عباد الله جميعا ومن الناس من في شهر هذا الشهر المبارك من أفعال وأقوال وأعمال اللهم إنا نسألك أن توفقنا لطاعتك وترزقنا هذه منال غفرانك واربعنا يا إله يا إله الأولين والآخرين يا ذا الجلال والإكرام أي لهم اليوم bí nǹkan كما dára púpọ̀ báyìí tàbá ní tí nǹkan bá dára púpọ̀ صلاه من tá à ń gbogbo tó bá ti dá aláyé kò sí ní o àwọn nǹkan bí àléébù bí àfikún àwọn èèyàn òbí wa síbẹ̀ o tàbí káràmáìtìkì àbí àpapọ̀ gbogbo tó bá ti dá aláyé oṣù lọ́mọ náà lè dá ọyẹ wa púpọ̀ bí ọ̀gá náà kọ́ yẹ wọ èmi náà kọ́ yẹ èmi mo wà nínú ẹ tó tẹ̀lé àjábìlẹ́yìn a ní láti máa kí ìkara ń bẹ kọ́mọ́dé tí bí àwọn ìdọ̀tí pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ yóò jẹ́ kọ́ máa bàtẹ́ náà wà lọ́wọ́ ẹ̀rọ ọ̀pẹ́ nínú àwọn nǹkan táwọn èèyàn ní ń fi ìbàjẹ́ nínú ṣúra àwọn ẹ̀rọ kan náà lọ́jọ́ wọlé òun náà ní ìkíra ẹni tàbí ìkíra wa ọlọ́run máa yí tó ti gbà mí kò tó ti máa dára sí pàtàkì ọlọ́run lé ọlọ́run ló sì máa yí nọ́mbà kíkí tó tó ń bá àtọ́kọ́ tó ń lọ yẹ ọlọ́run ti máa ń yé tó mmadụ ju ẹ̀ náà mọ́tá láti kó tó jáde àà ẹkú kẹ́ni kan ẹkú kẹ́ni. ẹ̀jẹ̀ ká lọ́wọ́ ní pé ká máa pe rọ́mọdọ́rùn ní ọdún mistake yọ ká máa pe oṣù ya ní ọdún ẹni mẹ́ma wò pé à ẹni kẹ́ni pè lọ́dún à ọ dídáké náà àbá àdáké ọwá ti gba ilé owó wa ẹ̀dá kù wọ́tọ̀ ọba tó ń sọ yìí kí tó ọba kalẹ̀ náà ń yẹn ní ọmọdé pa àmújọ tó kú táwọn kan oṣù ọmọ tí wọn ti ọmọ ọmọ wọ́n ọdún ọmọ ojú ara ẹgbẹ́ ọdún ọmọ ẹnu ọjọ́ òun á dà omi sì lè sọ̀rọ̀ dáadáa torí wíwí àwọn nínú àwọn ìṣubú tí ọ̀bà tó ń kọ́ ní ọdún òun lọ́dún tí òun ló ń jẹ nínú tí nǹkan ọ̀gá tó ń jẹ nínú àkọlọ̀ pẹ̀lú ọdún àwọn ìbàdàn ní ọdún gbọ́dọ̀ dùn ní ó ti jẹ́ kótó náà ní káàkiri káàkiri kan sẹ́mà tí ọdún akọ́ ọdún àwẹ̀ yìí lọ pé àwọn ah, ọdún àwẹ̀ yìí akú ìjọ ti àwẹ̀ yìí náà àwọn tó bọ̀ sọ̀lá nínú àwọn tó tó balẹ̀ torí wípé a ní máa sọ pé ayélu ọmọ bá àbí ọmọ bá wà ní àbọ̀dọ̀ máa fi àwọn rẹ̀ àwọn tó ti káwà lọ́jà akó ògbẹ àgbà akó gẹ́gẹ́ ògbẹ tó ògbẹ ògbẹ aláàwẹ̀ ògbẹ ògbẹ ọ̀ akó ògbẹ àwọn kíkí tó bá tẹ̀lé àwọn àpò ìjọba akú oríire wọ́lá oríire oríire àwọ̀ akú ìjọsìn akú ìbáàdà akú àníyàn akú àníyàn wà fún gbogbo ẹ̀ àwọn ìbáàdà yẹn ẹ̀ẹ́ torí bí àníyàn dánú ààrẹ nípa báyìí àlẹ́tọ̀ láti máa kí ara rí àwọn ọdún ààrẹ ẹjọ́ fún pé mákàndú ọdún ń bọ̀ lẹ́yìn ààrẹ nígbà bá gbà ọ̀gá ọjọ́ ìjọ wá tẹ̀lé àwọn àti àwọn pé àbọ̀ ọgbà nígbà tòmáwẹ̀ dídáàbì ìtọ́jú ó fẹ́ ṣe kó ti dídí àpá lọ́wọ́ torí pé gẹ́gẹ́ bí nínú ba ìlọ́dún àwọn olóògùn yọ ọmọ kankan mọ́tà àyàkọ̀ọ́kọ́ ẹgbẹ́ gbẹ́jà àyàkọ̀ọ́kọ́ ẹlòmí gbẹ́jà náà ní ìpinnu àkọ́kọ́ ẹlòmí èyí ò ọgbẹ́ mẹ́ta àbẹ̀rẹ̀ rọ́mọdọ́n gbẹ́jà ní àríyọ ìyàwó gbẹ́jà ní ìpinnu ọdún táwọn ọkọ̀ ọ̀tọ̀ sọ́kùnrin gbẹ́jà sọ̀rọ̀ kó ti gbẹ́jà jẹ́ kò sí àbọ̀ ya ọ̀nà tí àbáwọn ìdí gbogbo ẹ̀ náà nígbà tí ẹ̀ma pé sáà ìdí máa fi ṣe lẹ́lọ́dọ̀ lọ́dọ̀ ní ọgbọ́dọ̀ yàtọ̀ sáńtọ̀ bẹ́ẹ̀ ní dábìlì àbẹ́ mi lọ. èyí sílẹ̀ ní ọ̀bà gbé àlà pé ká sí lọ́tọ̀ àrùn lọ́tọ̀ ẹ̀wá ti sí lọ́tọ̀ àbí jẹ́jẹ́ nípa báyìí káwọn fi ara bí àpò ọdún àwòrán káwọn fi ara bí ń bẹ̀ ọ̀pọ̀ abẹ̀rẹ̀ àwẹ̀ ògbóǹtà gbọ́ǹtà níbẹ̀rù ọlọ́run ní ìgbàgbọ́ ní ìṣìdá ọlọ́run tó fi gbọ́ǹtà ìkọ̀wọ́ náà dábì máa gbà ní àlàáfíà tó péye àti nǹkan dáná máa lò tó jẹ́ halal ọlọ́run tó fi gbẹ̀fẹ́ ìkọ̀wọ́ náà bíta abadé yìí ìtúmẹ̀lẹ́ ní ọkọ̀ tó yìí bíta abadé yìí náà ìtúmẹ̀lẹ́ ní ọlọ́run tó fi náà rọ̀ wá èyí tá a ti kọjá náà ọlọ́run tó fi náà rọ̀ wá gbogbo àti dáwà sí ibi ìtọ́lẹ̀ ọlọ́run náà gbogbo ẹ̀ wà èdè ń bọ̀ ọlọ́run tó já kó ẹ̀ wà kó èdè àti ń bẹ̀ ọlọ́run tó ń gba àdúrà kọ̀ọ̀rọ̀ àdúrà yá yá ayáwó wáyé ní ọ̀la àfihàn wáyé àdájá ní